àgbẹ̀kú sóko ìbẹ̀rù kó sí mi lọ́kàn ewu mélòó kò kú oró mi lè ṣèbùgbé ẹ bàbá wa bá lálẹ́ yìí o. Hey. mẹ́bọ̀ lórí ta lónìí ó tútù lẹ́kọ̀ọ́ àkàrà lẹ́kọ̀ọ́ ń bẹ nílé kábíyèsí tútù ó tún lè mẹ́kọ̀ọ́ sí i méje lọ́ní kẹmú wá ẹ̀ sọ ogún lè mú kàn sí i. kébì àsùn èmi lára adé òmu. ẹ̀rìn olóyè ọ̀tọ̀ àtọ́ ọmọ ara rẹ̀ nìkankan ààrẹ ègún jájìkẹ́ ṣáájú òkú kalẹ̀ hàn yín. ó tiẹ̀ wá so ojú ọjọ́ tèmi ń wo ìkọ̀mọ̀ rẹ́rìn. ẹ kú jókòó ìyálóde ah. ẹ kú jókòó bàbá àṣìpà. yóò dà fún ọ bàbá rẹ ńkọ́. wọn ń bọ̀ wọn ń bọ̀ wá sá. gbò ní àbọ̀ tán. nǹkan tí kò sọ fún bàbá rẹ ni pé ó dá wa jókòó pọ̀ o so sì rí bójú ọjọ́ ti rí kọmọ pẹ. àmọ́ tí ń ṣe. bàbá náà bá joyè lù ṣẹṣẹ oyè nìkan láàmú ṣe lù ni àní nǹkan mi ìta àtúnṣe mọ́ ẹ̀yin èèyàn mi olóyè ọ̀tọ̀ ah, ah. ẹ wo ẹ ní bínú sí mi ní tí ò sí ó láwọn ètò kan tí ń ṣe nulé àwọn ètò kan àti wípé ọmọ oyè gan-an ni mò ń dẹsẹ̀ dúró dè torí tiẹ̀ gan-an ni a ṣe pé ìpàdé yìí. ọmọ oyè bẹ́ẹ̀ ni ọmọ oyè wádà láti lọ́mọ oyè ni. bẹ́ẹ̀ ni ẹ̀yin olóyè ọmọ oyè gangan ló wọlé dè mo yín o. bẹ́ẹ̀ ni ọmọ oyè ni. bẹ́ẹ̀ ni àti rọ́ ọmọ ìyá sípa àtẹ̀yẹ olóyè. adékànmí. àti wípé ọmọ òye kankan ò fìgbà kankan sọnù nílùú tá a wà yìí. abẹ́ ẹ̀gbọ́n ẹ̀yin olóyè ẹ̀ ń wò mí ràn ni. kò yé mi náà. Ah, ah, ẹ̀yin gbà tẹ́ ẹ wá dẹnu lẹ̀ bí àpẹẹrẹ gbúre tí ọmọ eléyìí sọ wípé àti rọ́ ọmọ òye ọmọ òye wá dà dúró dá jésù tọrọ fún ọ ní ìṣẹ̀dálẹ̀ wa pẹ̀lú ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí ń bẹ nílẹ̀ sótí yé ọmọ òye ti sọnù àìtí ìrọmọ òye nígbà ọmọ òye bá tó dé iná ni ó tó gorí àpèrè bàbá ńlá bàbá rẹ̀. kó tó di pé bàbá mi wàjà la ti ń wá ẹ̀gbọ́n mi ti ń ṣe adégbìtẹ̀ tó sì dá mi lójú pé yóò ti kú. gbogbo gbogbo ẹnu rẹ sàn ah, ìkàmọ ní ọ ah, ìyá ṣe pé ìwọ rọkú rẹ gbọn rẹ nu. ìyálóde wọn ò rọkú rò ó dá mi lójú pé yóò ti kú ni. Ah, sọ̀rọ̀ tó wá sọ wá dáa ajá ni ọ̀jẹ̀nu adékàmí ẹ̀gbọ́n rẹ̀ ó ti kú hmm. ẹ̀gbọ́n tí kábíyèsí tí ó gbé wa tá à ń fòrò tá à ń dààmú dààmú ó wá sọ pé yóò ti kú òun rokú sẹ́gbọ̀n rẹ̀ ni èyí ṣe máa sọ báwọn máa bọ́rọ̀ ẹ̀bọ̀ máa bọ́rọ̀ ẹ̀bọ̀. ó tọrọ lọmọ yìí sọ. ó tọrọ wo lọ sọ nítorí pé n tó mú bàbá yín nù tó ronú ronú lórí rẹ̀ èmi nígbàgbọ́ pé adégbìtì ó padà wá àsìpa ṣe bẹ́yìn àgbà náà lẹ pa lóòótọ́ ẹ wípé báàbà aráàdán à ń fòbẹ̀ ṣẹ́bọ ni. ẹ ẹ ẹ wá gbẹnu ẹ sàn tá a làdán tá a ní ẹ òbẹ tẹ fi ń ṣẹbọ bẹ́ẹ̀ bá látẹ̀ ọ̀npọ̀ wo níwájú tí a mọ̀ nù bẹ́ẹ̀ bá látẹ̀ mọ̀ ó ti yé mi báyìí abalajọ ọ̀run rere o kábíyèsí adégòkè nígbà tí ṣàlàyé àwọn kankan fún mi ọ̀rọ̀ aṣọ tẹ́lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí o tó ní ká gbìyànjú ká wẹ́n tí ó jẹ́ adelé òun tí ó jọba àlú ibi ọwọ́ àǹbọ̀rọ̀ bọ̀ ó ti yé mi. tí ní ẹ lọ fọkàn balẹ̀ ṣe kínní kínní mi ni o ẹ gbé kínní wá èmi ló kàn èmi ló ẹ wo ẹrù rẹ kò kárí ọmọ láì ọ̀tún ah, ìyálóde ó pọ̀ àṣìpa <laughs> ẹrù ni ẹrù ni wo ọba lọ́la lọ fọkàn balẹ̀ pẹ̀lú eléyìí tó gbé síbí a gbé ẹ débẹ̀. níbo ni ẹ gbé dé. a ti èmi ọmọ pé ṣe ẹ jẹ olóyè ọ̀tún oh. tí n bá ní ọgbẹ́nu ẹ dákẹ́ tàbí n bá ní ọgbẹ́nu ẹ sàn yóò dàbí ìkọjáyè yìí sì jáyò pa ọ̀rọ̀ ọjọ́ kìíní àná rè nítorí kí ẹ̀yìn ẹ̀yìn owó ẹ fẹ́ kémi ọgbà rìbá mo ẹ̀sẹ̀ wá rí ìdí tí kábíyèsí tọ́wọ́jà tẹ̀ fohùn lẹ̀ ẹ fẹ́ kémi ọgbà àbẹ̀tẹ́lẹ̀ kí n wáá fi adé kàn mí kí n wáá pé ẹjẹ́ àfigorí oyè ọlọ́run ní jẹ́ ṣe rí ọpọlọ tèmi ọpọlọ tèmi ọ̀dàrú o ìsìlẹ̀ mọ́ tẹ̀lé ìṣẹ̀ṣe àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ èmi kínní àti ìrí ọ̀rẹ́ tí ọ̀jọba adégbìtẹ́ tá a sì ń wá elédùn àrò jàrí ojú bá ń lọ. ẹ torí àbẹ̀tẹ̀ tẹ̀lé tẹ̀ gbà èmi ọ̀bá yìí gbà o. èmi tọrọ dé dúró sùúrù la o. sùúrù. a sùúrù ni ọmọ yìí ti gbówó wà. kò sí sùúrù kankan ayé sùúrù ọ̀bàjẹ́ ni kò sì ní dáa fún sùúrù. àṣìpa àwọn tí ń tì ọ́ lẹ́yìn wọ́n jọ sórí ibú papọ̀ ni ẹ jọ sórí ibú ni ẹ̀yin olóyè àti adékànmí pàjáwìrì tó fẹ́ dọba kò ní dáa fún sùúrù o so ti yé yìí. àṣìpa. èmi ò gbàgbẹ́ tẹ́lẹ̀ o. àṣìpa. <laughs> Ah, ọkọ̀ kan mi o. àṣìpa. àṣìpa. àṣìpa. àṣìpa. owó àwọn ọmọ ìgbẹ́lẹ̀ yìí. ìyálóde kí lára ti ti sọ́wọ́ tó wà lẹ́yìn. Ah, oh, ọba lọ́la ẹgbẹ́ tó wà lẹ́yìn o. mo wà lẹ́yìn ẹ àbí ìyálóde. àti gbé ẹ débẹ̀ bá tiẹ̀ ti lẹ́yìn lẹ́yìn wọ́n ti tán àgùṣẹ́gùṣe. ìbẹ̀rù kò sí mi lọ́kàn. ewu wọ́n dàn wò bọ́ bá dàn wò èyí jù ọ lọ. ta ni ọ. èmi. níbo ló ti wá. èmi mà ní. ẹyẹ wo ló sun ọ. èmi ò bó lẹ́jà wù dẹ̀ ẹyẹ kẹyẹ ò gbọ́dọ̀ sábà lẹ́yìn gùn èmi bọ́ sọ bẹ́ẹ̀ fún ọ bájà rẹ bá kiri ìlẹ́nu rẹ̀ ó orí àpèrè yìí ò lè débẹ̀ yóò gbóná mọ́ torí àtàrí àjànàkú ni kì í ṣerú ọmọdé. bẹ́ẹ̀ni kì í ṣerú rẹ. ọmọ lárí. ó ti wá dá a báwọn. ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni o ṣé wípé òkú àti pé òkú o àti pé òkú o. ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. tó bá rí bẹ́ẹ̀ ara yá mi sákì o torí pé mo ti gbé bí ọ̀hún sẹ́wọ́n jẹ́. ọ̀rọ̀ gbogbo òtún lè wú mi lọ ẹnikẹ́ni tó bá ní má gorí àpèrè bá bá mi irú ẹni bí òun lọ́wọ́rọ́ fún nítorí pé kí ni ọ̀wọ́ kọ́kọ́ la fi ń wọ di ọ̀wọ́ òrìṣà la fi ń wọ àfin egúngún ni bàbá ẹlẹ́gbòjò. ìwọ tọ́ ọ bá ní olégún egún lé tó légbèjì ògùn lẹ́kàn ayé rẹ̀ ọ́ ta mọ́ lọ èmi mọ́ sọ bẹ́ẹ̀ nítorí wọ́n ní pagúbọrí pagúbọrí pàwòdìjọ́sẹ̀ pàwòdìjọ́sẹ̀ pàtí òrógbọ̀gún aláyàbí ọ̀bẹ èbó agbọ́n mi ní wọ́n lẹ́jà agbọ́n mi ní wọ́n lẹ́jà apàdùbà ní palẹ́ àparò jẹ́ wá wá lọ́dẹ ayé gbóríjọ́ di ọ̀run tìbọ́tanù ọdẹ bàbá mi èjìgbọ̀nà àgbà bínú àgbà fún sọ́fà adébáfúyè yá ìgbìgbò olóhùn orókè gbẹ́tì tẹ̀dó ìwọ ilé onídàrẹ́ ìbàdẹ́lẹ́ àwòdì ìbàrìbá ilé àti òró gbogbo ayé lónìgún ẹyẹ ti di forí rúkún ó forí rúkún lọ́wọ́. àlùmọ́ mo fẹ́ wá tóun bí rògùn àlùkò mo fẹ́ wá tóun bí rọ̀sà orílẹ̀ mo fẹ́ wá tóun bí rèwọ́ ibi èèwọ̀ sokogbadé lọ́mọ atọ́hùn sèmìnì gbókun lọ́mọ gbóná ipò wúlọ alágbẹ̀lẹ̀ ọ̀run lágbàrún òfin ló sọ̀nà bẹ̀ wọ́n pa kóróbójú ayé wọ́n gbáyé korí omi wọ́n mọ̀ dáwọn ipa kájàlẹ̀ bọ́ bá kú dẹ̀dẹ̀ wọ́n kéwì àkẹsàn ọmọ awó tẹ́rí gba sọ ọ̀rọ̀ rẹ̀ gbèkú jẹ́lú ẹ̀fọ́ra lónìí bí mo sọ bẹ́ẹ̀ fún. sọ́kẹ́ olùkọ́sọ́. olùkọ́sọ yàrá iná àkàtà jẹ́rìjẹ́rì ọkọ̀ yà ó yá dáná fún wọn yá. ó baálé iléèfẹ́ rẹ̀ kú jẹ́ yàrá bá ń bẹ arígbọ́ ta sẹ́gun ọ̀rẹ́ oníbàtà àkọ́kọ́ iná gorí iléèfẹ́ ju àbúrò dàdá ọkùnrin fúlàbí iná jò láàrú kòtò sálójú ẹni tí ì sìn baálé mi jọrún mọ́lẹ̀ lójú mi ewélèrè ọba kòso ságìrì làgìrì ọ̀làgìrì kàkà fígbẹ́ dùbọ̀ Ṣàngó lára àwọn àkọ́kọ́ tó mú bẹ́ẹ̀ gún lójú jagunlajú olóṣèlú àkótágìrì lọ́jẹ̀ ìdìbò mẹ́kùn Ṣàngó gbogbo agbára rẹ pin àtúnkù sí lọ́rọ̀ ẹ bí ọba wa nìkan yọ wà kẹlẹ̀bẹ̀ ọjọ́ kù rẹ lòun òun wájú yìí o ò ní lórí àpèrè pé èmi mo sọ bẹ́ẹ̀. aago nílé o aago nílé o ìbò wà láwọn ará bíi mosúmọ́lá igè ẹrù tí ẹ̀ bá wọn bá ti fi gbogbo ọ̀dẹ̀ lẹ́ẹ̀ báyìí ah, ó dáa àmọ́ ṣé ẹnìkan kò sí nílé mi. ẹ ǹlẹ́ o. Ìgè pé wọ́n ń bẹ ní ọ̀dẹ̀ yìí mo ń pẹ́ ò dẹ̀ dá mi lóhùn. ta lẹ̀ ń béèrè gan-an. ẹ mo súnmọ́ láàyà mi mo wá wá. wọn ò sí ilé. mo súnmọ́ lò sí ilé ọ̀dà ìbò ló gbà. n ò mọ ibi tẹ́gbọ̀n mi rè o. ẹ̀yin ò ọ̀dà kò bú kò burú rárá. ìgé ìgè ìgè àdùbí àmàkù ìpalẹ̀mọ́ ìwúyè adékànmí bìrìbìrì dúró ó mà dolórí láàfin. àtẹ̀yìn náà ti ẹ̀ gbọ́ ẹ máa ṣeun a máa dúpẹ́ tí òun àwọn ọgbà òṣèlè lórí wípé tí ọwọ́ ọmọdé ò bá ba ìjà dùn yóò wí pé kò sí níta jẹ tí ètàn ṣùgbọ́n àwa dúpẹ́ wípé ọwọ́ ọmọdé tiwa ó ti ba ìjà dù a sì dúpẹ́ wípé ọ̀kẹ́rẹ́ ọmọdé tiwa sì ti gorí ìrókò ojú ọdẹ má dà ẹ dákun ẹ má ṣàláì wá o. ẹ dákun ẹ má kọsẹ̀ bẹ́ẹ̀ ti ń lọ ẹ má má ṣubú ẹ wo wájú ó nu lọ́rọ̀ ọ̀rọ̀ ń dùn ó jó ah! ó sì wàá dùn mí pé ah, ẹ̀gbọ́n mi ò sì sílé kó wá ó wàrà tí mo dá ah! ọ̀rọ̀ ń dùn. àgbẹ̀kú sóko ìbẹ̀rù kó sí mi lọ́kàn. ṣé lakọ́ni akéde àtùmọ̀gbẹ̀ lórí kọ́tà gbà ó mi èṣù mọ̀ dàrú ìlú yìí ti sọ mi ó ti dandan kọ́ níjà mi wọ́n ti gbọ́ èṣù ó ti dandan kọ́ níjà èṣù èmi mà ní èmi ọmọ gbọ́dọ̀gbọ́ ó ti dọ́dọ̀ fẹ́rí jà àwọn ìbá mi bá. lóòótọ́ mi ìlú yìí ti múnú bí mi. ìbílẹ̀ ìbílẹ̀ ìjẹun ya aya mi. inú bí mi báyìí inú bí mi báyìí. <laughs> ẹ̀yin ọmọ àjàre rèé. ẹ ká sọ o. kí ni mo gbọ́ pé báwo ló yẹ kí mi yẹn tún mi kí. mo ní ẹ ká sọ o. ṣé ẹ wá gbọ́ pé ọ̀rẹ́ mi ọba lọ́la ti di ọba ni tó sì túmọ̀ sí pé èmi ajálẹ̀ kòkò náà ti di olóyè láàrin ìlú yìí nìyẹn. Ah, mo ò rí lẹ́kẹ̀ lọ́rùn mo ò rí lẹ́kẹ̀ lọ́wọ́ báwo lẹ ṣe di olóyè ẹ mọ̀ pé ìlẹ̀kẹ̀ la fi mú olóyè láàrin. kàdá fọ́rọ̀ tó sọ yẹn kàdá fún bàbá rẹ lè mọ. ajá ló pariwo kí ló pariwo àwọn olùkó pariwo bàbá ajálẹ ajá, ajani ah, ọ̀rẹ́ mi mi mọ̀ pé wà á lè. bàbá ń gbáradì lẹ̀ fún ìdíje tá a fẹ́ ṣe ní ọjọ́ ọjọ́ mélòó kan tó ń bọ̀. o kò tí ì mọ̀ dáadáa ìwọ ló ti wá mọ̀ dáadáa tí mò ń gbọ́ tó ń ka gbogbo ọ̀fọ̀ tí mò ń gbọ́ nulẹ̀ tó ń ka kátìkàtì lẹ́nu ṣé bí mo ṣe kọ́ ọ̀nù. ìmọ̀ra kó wọlé kó wọlé kó máa lọ. bàbá náà ọ̀ràn òbí rẹ̀ lọ́wọ́ ń lé. Àjàní àbó máa rí ọmọ rẹ yìí. wọ́n fi kalẹ̀ sí kalẹ̀ sí èmi tó yẹ pé mo ti dolóyè tí mo ti dolóyè. àbúrò máa bá ń rán ọmọ ẹ yìí ni ah! tí ọba lọ́la ti di ọba ó ti túmọ̀ pé èmi náà máa di olóyè nù. Eh, ah! kò eh, kò kú ọ̀rẹ́ mi Àjàní ọ̀rọ̀ oyè tó ń sọ yìí gbogbo ìgbà tó bá ti ń mẹ́nu bà ẹ̀rín máa pa mí. torí mo fẹ́ di olóyè ni. mo mọ̀ pé o fẹ́ di olóyè àmọ́ tó ti bá rántí dáadáa tí mi ò bá ṣègbàgbé ẹ̀mẹ́lòó ló ti wá bá mi lẹ́yìn tí ọba adékànmí ti jẹ wípé o ti lọ ran létí láàfin ó lóun fẹ́ fi ọdún. Ah! àjàní ká má parọ́ o a máa ti tó ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́rin tí mo ti lọ bá adékànmí láàfin o. ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́rin sórí ajálẹ̀ kòkó má jà àparọ̀ tọ̀nà wa ẹ̀kọ́ ò kọlà ẹja kólà kúrò lẹ́ẹ̀kọ́ ẹni tó bá jẹ́ wípé lóòótọ́ ó ti ládéhùn kan tó wà láàrin ìwà àti adékànmí tó fẹ́ fi ọ jẹ olóyè ni á ti fi ọ jẹ olóyè ẹyin tó wà máa wò nínú gbogbo àwọn olóyè tó wà láàfin èwo ló wá wò kó tọ́ sí ọ ṣé àtìpà ló fẹ́ jẹ ni àbọ̀tún níbo ló fẹ́ fi ọ sí. ẹ bóyá ó ní nǹkan tí adékànmí fẹ́ gbà lọ́wọ́ rẹ nígbà tó ń sọ fún ọ pé ọmọ àfihàn ọmọ àfihàn àmọ́ gbogbo ilé ìtọ́jú lọ́la sí ah! i. Àjàní tó bá jẹ́ pé lóòótọ́ ni gbogbo nǹkan tó sọ yìí pé ni adékànmí ṣe. Ah! Àjàní tó bá jẹ́ lóòótọ́ ni gbogbo nǹkan tó sọ yìí lórí bẹ́ẹ̀ tó fi mí gba oyè ọba tó gbà kan tó wàá fi mí ju olóyè màá fi ìlú yìí lákàlàkà màá mí wọn lógbòlógbò màá pa kúkúrú màá pa gúngùn aboyún ilé á kú ọmọdé gan á kú Àjàní bó ni ò ní gbà ó mọ̀kọ́ tẹ̀mí àtàdékọ̀ mi ti ṣe sẹ́yìn tó tó di ọba mo mọ̀kọ́ tó jù èmi Àjàní kòkò rí kó tó di ọba màá bá àkọ́jẹ́. Àjàní kòkò Àjàní kòkò mi ò fẹ́ bẹ́ẹ̀ o ajá máa ṣọ́ ẹnu sọ ó dẹ̀ mọ̀ pé ògiri létí torí tíyàn bá ń bínú náà kéèyàn máa ronú béèyàn ṣe ń sọ̀rọ̀ ajálẹ̀ kòkò ẹ̀yin ni ohùn wa o títọ́ bá sì balẹ̀ kò tó padà sẹ́nu mọ́ o ẹ̀yin wo gbogbo ìlérí tó ń ṣe òun kò ń ṣe tèmi o já wọlé lọ. o lè yí ọ àjálé màá tún bá sọ fún ẹnu lé màá máa sọ fún ẹnu lé já lọ. ọ̀rẹ́ mi o. ṣùgbọ́n ọ̀yẹ́ ṣùgbọ́n ṣùgbọ́n èyí ti kí lára lè mú ni ẹni tí obìnrin ṣe kó ló bá pè yàn wá àti ẹni tí obìnrin ṣe àti ẹni tí wọ́n náà pè wá àìmọ̀ àti ìrẹ̀ kan ní wọn. o sì ní sùúrù ó máa tó gé ṣóun kan jù ni ó sì tó dé. a gba onímọ̀ràn bí a ká máa lọ síbi tí à ń lọ tẹ́lẹ̀ o bẹ́rù bẹ́rù ọ̀rẹ́ mi bẹ́rù iṣẹ́ tó rọ̀ mí mi ti jẹ́ o ó wá kù sí ọ lọ́wọ́ báyìí ṣé òwe mi. ṣùgbọ́n má gbàgbé àdéhùn ṣùgbẹ́rù ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi àá yẹ kó yẹ o ọ̀rẹ́ mi ṣùgbẹ́rù ọkùnrin náà. ọmọ kí ọmọ kí ní kò lọ pẹ́ wá kò dẹ́ sí ní báyìí wá dá mi tó síbi látàrí. àtìgbà tí eyín òní tó ti wá pè mí ilé tó déyàn kan pè mí tèmi náà sì béèrè pé ta ló ń pè mí tí mo ti tẹ̀lé àṣẹ ìwọ rẹ. ìránṣẹ́ ọjọ́ ẹ̀ náà ìránṣẹ́ ọjọ́ ẹ̀ àbí kiri ìmọ̀ àtọ̀rẹ́ ìmọ̀ àkàngbẹ́ ń bí kí o sì kí wa ìránṣẹ́ ọjọ́ ẹ̀. mo nífẹ̀ẹ́ ọ̀ ìfẹ́ ìdáhùnsọ náà ni mo nífẹ̀ẹ́ ọ̀dọ̀ mo sì mọ̀ pé mo nífẹ̀ẹ́. ó ti sọ fún un mo ní tó bá ti jẹ lórí ọ̀rọ̀ ọ̀fẹ́ òní kò sí ní tó jọ kò sí ní tó jọ. ọmọ kí ọmọ sì torí tó yìí òde ìsìnkú kí màá tàbí kàn mí ọmọ ọba òwe tímọ́tímọ́ ni wá láti mú báyìí mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ ọmọ kẹ. mo ti ní tọ́lá ju lẹ́rọ̀ ọ̀fẹ́ kò sí ohun tó kù. mo lè jọ. ayélujáyé rẹ ìjọba ti fọwọ́ kàn mí ló ga jù. Suberu. Hmm, Àkàngbọ̀n rẹ nù. Suberu irú ìgbà tí wo ni. ìgbà tí ìfẹ́ ni. ẹ̀lẹ́ ìjìyà ìfẹ́ ṣorí ṣorí báyìí mo kìlọ̀ fún ọ títí títí mo ní ká máa lọ síbi tí à ń lọ àmọ́ ká gidi gborí ní dandan dandan àfi bí o bá rí ọmọ tá à ń sọ yìí tí ó ti á dìgbà òtún ọmọ tá à ń sọ náà. akọ̀ǹgbé òlò hmm. yí ọ gbà tó ti kọlù òdò fẹ́ rí ká ló ti kọlù òdò fẹ́ rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kó máa yí ọ sórí èmi yìí iná màá sì fọ ọmọ yẹn wo tiẹ̀ fi gbogbo ìyún lẹ̀. orí ìgbà tó gbà ọ yẹn kékeré nìyẹn ló mọ tiẹ̀ mọ́ ṣe yọnu já lọ oríṣiríṣi kù. ìgbà tí tó fún mi hmm. ìgbà tí yẹn dùn mí ká má parọ́ hmm. ìgbà tí ìfẹ́ mi jẹ́ ọmọ lọ. ọmọ rún lọ sódò kan tó dògbò. àgbẹ̀kú sóko ìbẹ̀rù kó síbi lè ṣèbùgbé ẹ̀ bàbá wa balẹ̀ lẹ́yìn o. ṣọ́ọ̀sán kò rí mi ni. ẹ̀gbọ́n mi ta làwọn. èmi ni ta làwọn kì á dáa fún ọ lórí ilẹ̀ bàbá mi gbogbo ilẹ̀ tí ń bẹ lágbègbè yìí bàbá mi lọ ni kì á dáa fún ọ. akọ akọ akọni ṣe kí la èmi la fi sí ọ. èmi lèmi la fi sí ọ. níbo ló wá lọ ṣó fẹ́ nú ẹ̀gbọ́n mi sì ni. èmi ẹ ẹ ṣe sùúrù o ẹ ṣe sùúrù. kí ni ṣe ọ dìde ṣe bọ́ fẹ́ bá mi dà ní. arákùnrin bá bí ah, o. Mọ̀kẹ́, bóò ni? Ọ̀rẹ́ mi wò jẹ́ àlọ́ dà. Wọ́n dúró dúró dúró bẹ̀ jọ, bó ń lọ. Ọ̀rẹ́ mi bolo kí ló pàwọ́ àtàwọn wèrè pọ̀ fún mùsùlùmí. Ah! àwọn ni àwọn wèrè àwọn wèrè àbí kí náà mú lọ ni kò mi mo fún òun àbáwá fún ọmọ kí wọ́n gbọ́n àbáwá ilé ẹ̀. má fi kí ní ọwọ́ rẹ̀ kàn má fi kí ní ọwọ́ rẹ̀ kàn mí o. lórí ní ìjọ ọmọ àwọn ọmọ tó fọ. má jẹ́ kó kí ló fi kàn mí. Oyin dáhùn ó yà ó ti kú ilé ti kú kubi kubi bo ó yà jọ ọmọ kele ti kú kubi bo ilé ti kú ó ti pa kí ni mo bí ó ti pa. Rọ́mọkẹ́ wojú mi Rọ́mọkẹ́ Rọ́mọkẹ́ àjọsọ báyìí Rọ́mọkẹ́ wojú mi Rọ́mọkẹ́ wojú mi ayọ́dún bọ́lá ní wojú mi mi dákun ah! wojú mi kí ni kí ìyá mi mi bó ń bi nìyẹn o hmm. torí eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ hmm. kódà ọmọ èèyàn gò bí ọmọ èèyàn. eléyìí náà tún lọ gbogbo àjálù tó ń ṣẹlẹ̀ nínú ìlú wa ẹ̀ kọ́nà má jẹ́ kókó wa o wo ojúlẹ̀ alákọ̀ọ́fẹ́ ń sọ́rí. rọmọkẹ́ òde wo mi rọmọkẹ́ dojú òde wojú mi lájú rọmọkẹ́ lọ́kọ̀ ẹ̀rọ bá ń wò ó mi ò lè kú. ẹ bàbá wa bá mo sáré dé inú àbà lọ́hùn ìní pẹ́ dé ṣùgbọ́n tí tó dé jẹ́ ń bóúnjẹ mi lẹ̀. ó dà bẹ́ẹ̀ ní tíọ́rí àmọ́ ẹ má pẹ́ o ó dàbọ̀. ẹ má pẹ́ dé o. yé yé yé yé yé ẹyin mi o ah! ẹyin mi o yé baálé mi o. Ah! kí ni ṣẹlẹ̀. yé baálé mi baálé mi o. Ah! ẹyin mi o aya mi mo bọ̀ jẹ́ mú kọ́ nílé. ẹ dáwọ̀ ẹ dáwọ̀ má pẹ́ o yé mo pẹ́ ẹyin mi o yé yé yé kí lè ṣe. ìbò ìbò. ẹ dá kì í ṣe ẹjọ́ yé. yé èèyàn mi bàbá. ọmọ àrùn lọ sódò kan tó dògbò àgbẹ̀kú sóko ìbẹ̀rù kó sí mi lọ́kàn. ewu kókó ọ̀rọ̀ mi lè ṣe. ẹ tapá mo súnmọ́ la ah. èmi ló dé. àtìgbà tí ìyá àbíyè ti mú àbúrò mi wọlé ah, mi ti gbọ́ kókó ìrìdùwà màṣánú wa o um, ìyálóde tẹjọ wá bíbà yẹn lẹ́ẹ̀kan yẹn kọ. bàbá olóyè ìyá àbíyè ló bọ́ ta lọ ní kó lọ gé bí àwọn kankan wà. bẹ́ẹ̀ ni. ẹ ẹ dáa kò sí wàhálà. ayò la máa gbọ́ ìṣe ayò la máa gbọ́ ah. àṣẹ. ìyá àbíyè hmm? èmi ló dé àgbóhùn kankan. Ah. olóyè ọ̀tún ẹ má jẹ́ parọ́ tán yìí hmm. àgbẹ̀fọ́ omi sì dàrú àgbéfọ́ omi sì dànù kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àgbéfọ́ omi dànù. ṣé o sọ fún mi pé àbúrò mi ti kú ni. mùsùlùmọ́lá ní sùúrù. ṣé o sọ fún mi pé àbúrò mi ti kú. mùsùlùmọ́lá mùsùlùmọ́lá lọ bọ́ ọ̀rẹ́ balẹ̀ mùsùlùmọ́lá. eléyìí ó dùn sí ọ mo súnmọ́ la ọkùnrin bá ń gbé ìlédùwà ewu làwọn àjálù tí wọ́n ṣẹlẹ̀ nílùú wa láti bí ọdún méjì sẹ́yìn láti ń retí kí olórí bímọ ó tún wá jàjà fẹ́ bímọ ó tún gbóyún kú. ẹlẹ́sọ̀ èyí ṣe yóò dán. bàbá o ah. bàbá o eh, eh, èyí ti ṣe dẹ́kùjẹ́ èyí ti ṣe mo rí ọ sí òsì ah. ọmọ mi kọ́ àyà ah. mi bímọ ni. ó bímọ. ọ̀gá kúrò ni wọ́n ṣe jẹ́ ọ̀rẹ́ mi àgùntàn sọ lò ó bímọ ọkùnrin àbóbìnrin ọkùnrin láti láti. bàbá mi òdegbodewé òdebìjàdẹkùn ògúnlákà yíyan kan bí ọgbẹ́ àdàyàbógi yeye mo dúpẹ́ lọ́rẹ́ o. bó o wá ní ìyá ọmọ ń kọ́ ó ń bẹ ní. tí ò sí nǹkan kan ẹ wọlé ẹ wá jẹun àbí bò ní ẹ̀yin ẹ̀yin bàbá àgbà bàbá àgbà. ìbá jẹ́ wọ́n ta ikú lọ́jà àbá wa wóyá abiyamọ ò lè rọ́mọ lódò ara ẹlẹ́gàn ò sinmi. ọmọ agídí ò kó kú òrógùn jàfẹsẹ̀ kọ́ <laughs> mo súnmọ́ láyà mi bẹ́ẹ̀ kó o mọ̀ pé kò sẹ́ni tí ikú ògì òdùn o <laughs> àmọ́ jẹ́ ká gbà wípé àmúwẹ̀ ilé jùmọ̀. Àjà má sọkún mọ́. Má sọkún mọ́. Ṣé o ní kàmúrò mi mi mi sílẹ̀ lọ? Wo ó ń bí mi. Àmọ́ mo fẹ́ kọ̀ mọ̀ pé èmi àti náà ló kú o. <laughs> dákun dákun dákun. ṣé pèsè àti ẹnìkan ló kú ó sì ti fi lẹ́nu àmọ́ ó yí gé àjọ tó bá yẹn iye mi mo mọ̀ pé gé náà mọ̀. ọmọ àrùn lọ sódò kan tó dògbò àgbẹ̀kú sóko ìbẹ̀rù kó sí mi lọ́kàn ewu mélòó kò kúrú mi lè ṣe. ọ̀rẹ́ mi àti wà ti pẹ́ ju gbogbo yẹn tó máa máa sọ lọ. nǹkan tí mo bá wa gbọ́ èmi náà wí bẹ́ẹ̀ olùdíire kan tèmi àti àwọn ọmọ ẹgbẹ́ mi fẹ́ òde eré ìsinmi òde gbajúmọ̀ ni mi ò wá fẹ́ ká kó gbogbo àwọn nǹkan tá à ń lò bí ìlú bí aṣọ gbogbo ẹ̀ ká kó lọ jọ ó fẹ́ kára tó tàn ó ti mọ̀ pé àjọ tí à ń dá lọ́wọ́ oṣù yìí ìwọ ló kàn èmi ló kàn lóòótọ́ èmi wá ní kí n wò ó tí n bá lè wá bá ọ tó bá lè jẹ́ ikú àjọ kí n lè lò fún àwọn nǹkan tí mo fẹ́ lò fún bá dìgbà tó kàn mí ìwọ ló máa fún. Ah! Àjàní ọ̀rẹ́ mi ó sì mọ̀ pé ò gbà kọ́ ti lọ́wọ́ mi. ṣé torí nǹkan tó wá torí ẹ̀ kó gbéra ẹ wá sọ́dọ̀ mi rèé ó gba ọkọ ti lọ́wọ́ mi ẹ̀kọ́ tá a ti máa pàdé ní oko tí wa kò sọ fún mi ó máa tán síbẹ̀ ni. láti wà á ti pẹ́ ju gbogbo gbogbo yẹn lọ. tí kò wá tó torí. Ah, ó yé mi ọ̀rọ̀ owó là ń sọ yìí. ó yé mi lóòótọ́ ó yé mi lóòótọ́. tó wà mí dá mi àjálù ọ̀rẹ́ mi mo ti kó lé ọ lọ́wọ́. àjálù kò àbójú eh? eh? àbójú mi a máa tọ̀ ní. kábíyèsí o ajálẹ̀ kòkò. kábíyèsí o kábíyèsí o. o rí kó o rí mi láàyè. àbójú ah, mi a tọ̀ mí ni. kábíyèsí kábíyèsí lọ́dún èmi ajálẹ̀ kòkò. Ah. kábíyèsí ajálẹ̀ kòkò ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun kábíyèsí kábíyèsí yóò o ọ́n káyé fi èpo o mi o ó yà mí lẹ́nu. ajálẹ̀ kòkò eku o bí eku ẹyẹ o bí ẹyẹ bẹ́ẹ̀ sì ni ọmọ ènìyàn fọ́hun bí ọmọ ènìyàn ìlú òrojúmọ̀ gbogbo aráàlú ti fẹ́ kú tọmọ mi lórí mo wá jókòó gẹ́gẹ́ bí ọba mo rù lọ síwájú mo rù lọ sẹ́yìn mo wò pété ni mo ṣẹ̀ mo wá rí i pé ah mo ti ṣe ohun tó yẹ kí n ṣe tó sì túmọ̀ sí pé ọ̀rẹ́ mi ti ń ṣajálẹ̀ kòkò torí nígbà náà lọ́hùn ó lérí fùrùkọ́ kó lérí ó ṣe gbá ó ta o gbogbo ẹ náà là ń rí yìí mo ṣe gbéra mi wá pé kí n wá forí adé bí ọ̀wọ́ kó dákun kó fi èdénú kí ìlú lè rojú kó lè tùbà kó lè túṣẹ́ kábíyèsí kábíyèsí kábíyèsí ṣé ẹ rí i lóòótọ́ nǹkan tẹ́ ẹ ṣe fún mi nígbà ọ̀hún ó dùn mí o ó dùn mí gidi gan ó sì dùn ẹlẹ́dàá mi àmọ́ ìtẹ́ wa bá wá sọ́dọ̀ mi pé eku ò ké bí eku bẹ́ẹ̀ ni ẹyẹ ò sì ké bí ẹyẹ pé yàn ń kú kábíyèsí kò ń ṣèmí ajálé koko kábíyèsí kò ń ṣèmí o mo kàn lérí ni o mo kàn lé gbogbo ìlérí tí mo lé fún yín ìlérí ahọ́n ni o kábíyèsí mo kò lérí ni ah ohun tí mò ń sọ ó dàbí ẹni pé kò yí ọ dáadáa kábíyèsí ó yé mi ó mọ̀ pé nígbà náà lọ níṣẹ́ ló ń lérí àbó sọ pé ò gbọ́ nípa ìyàwó mi tó kú toyúntoyún kábíyèsí kì í ṣe mí o kì í ah. ṣe mí. níbo wá ni gbogbo àjálù yìí ti wá ń wá níbo ni ti ń wá ìlú ti ń dàrú ìlú ń dàrú kò rójú. kábíyèsí o. Ajani kábíyèsí Ajani kádé ó pẹ́ lórí ṣé kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ṣé kí òkè ló pẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ bá ní wípé mo ṣe bí òun wọ́n ní wípé tọ́rọ̀ bá kàn kí tó kàn ní ó ní bí kábíyèsí ẹ̀yin kábíyèsí ṣe rí gẹ́gẹ́ bí ìmọ̀ tèmi gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe tí gbogbo ìlú sì mọ̀ bẹ́ẹ̀ wípé eléré ni mí àwọn òye oríṣiríṣi làwa ń kọ́ nípa ìpínlẹ̀ ìlú yìí sẹ́ẹ̀rì kábíyèsí àwọn baba ńlá baba yín tó ti jẹ́ lọ́ba lọ́ba nínú ìlú wa yìí kó tó dórí ìpín tí nǹkan bá dojú báyìí ó níbi tí wọ́n máa ń gbé sí o ibẹ̀ yẹn sì ni wípé ẹ̀kú alálẹ̀ mi ìwà mọ̀ bóyá ẹ̀yin ti gbọ́ abẹ́ ẹ̀ ti gbọ́ mo sì mọ̀ pé ẹ ti máa gbọ́ ọba aládé nìyí ẹ mọ̀ wípé tí ọ̀rọ̀ bá ti dojú àwọn kábíyèsí ọba aládé ẹ̀kú alálẹ̀ ló máa ń gbọ́ tó sì jẹ́ wípé àwọn alálẹ̀ máa bá wọn tanná wọ́n máa tàn mọ́lẹ̀ sí ìdí ọ̀rọ̀ tó wà nílẹ̀ wọ́n sì fún wọn ní ọ̀nà àbáyọ. bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́ba aládé ní àǹfààní láti dé ẹ̀kọ́ alálẹ̀ èmi ò bá gbà á lámọ̀ràn kí ẹ gbé ìgbésẹ̀ láti fi ọ̀rọ̀ yìí tan àwọn alálẹ̀ kó ba lè ní ìlú hmm. Àjàní ó kárí kò ní bàjẹ́ fún ṣùgbọ́n kan ṣoṣo ní kábíyèsí aládé ní àǹfààní láti gbóyè ìwọ alálẹ̀. ọmọ rẹ lọ sódò kan ìbẹ̀rù kó sí mi lọ́kàn. ewu mélòó kò kú òru ilé ṣèbùgbé. ẹ bàbá yẹn kú ẹ ò yẹn. kéde òtún àfọ́ máa wo. ọmọ wo tó dàgbà bèbè á bàrẹ̀ níbòjì. á bàrẹ̀ níbòjì ooo. á bàrẹ̀ níbòjì. á bàrẹ̀ níbòjì ooo. á bàrẹ̀ níbòjì. ìwọ ìgbà ooo. abára rẹ̀ níbòdì o. ọmọ ní eriwo ya eríwo fan ìwòlùwò pẹ́ ẹ̀lẹ́ o. Eriwo ya eríwo fan ìwòlùwò pẹ́ ẹ̀lẹ́ o. àtọ̀rọ̀rọ̀ ní sáwọ́ àtọ̀rọ̀rọ̀. àgàbàǹgẹ̀bẹ̀ òsùn àfọ́màwò. àfọ́màwò tó bá ṣàgàǹbẹ̀gẹ̀ abára ẹ̀ níbòdì o. abara ẹ̀ níbòjì ooo abara ẹ̀ níbòjì ìwòrìbà ooo abara ẹ̀ níbòjì ooo. gbé òré ètè ibà. ìgbàgbọ́sọ̀ yẹ ìgbàgbọ́sọ̀ yẹ. o mo ní bó ní lẹ̀kùn bá kẹlẹ̀kùn oníkèrè ayọ̀ kéré bó ní lẹ̀kùn bá kẹlẹ̀kùn. oníkèrè ayọ̀ kéré. ìbà mọ́lálá àjàdí ìkọ́ ó fún mi lédè orin kí n máa wí ìbà ikú ayé ìbè ìtìbọ̀rún ìbà kórìtà mẹ́ta ìsálòrun ìbọ̀sẹ̀ babakí ìbà kùtùkùtù ọba ìgbò ẹ̀jẹ̀ bá wọ́n ṣe o ìbáṣẹ ẹ̀jẹ̀ bá wọ́n ṣe o ìbáṣẹ ẹ̀jẹ̀ ju wá ń ṣiṣẹ́ o ẹ̀yìn awo ẹ̀jẹ̀ àti ibi ọtí ṣe kó lè bàa rí bó ṣe yóò rí. ó yẹ ìjú ẹjú ayé yà. bọ́nìkan bá kẹlẹ̀kùn. oníkèrè ayẹ̀kèrè. bọ́nìkùn bá kẹlẹ̀kùn. oníkèrè ayẹ̀kèrè. bọ́nìkùn bá kẹlẹ̀kùn. oníkèrè ayẹ̀kèrè. yà àyípadà. kábíyèsí ẹ máa tẹ̀lé mi bí má ti ń wọlé yẹn máa wọlé. kábíyèsí ẹ kọ yìí. kábíyèsí adékànmí olúwo n kò ní sẹ̀mí o ewu bí tá a wáyé dáadáa hmm. ẹ kú láwáyé o tìlú agẹmọ níbi tí àwọn alálẹ̀ tí máa ń bá àwọn alọ́balọ́ba tán ti ń bá wọn níbo lóhùn níbẹ̀ láwáyé o àsìkò wa tó wà yìí tí wọ́n kó àwọn alálẹ̀ náà jáde tí wọ́n sì bá níbo lóhùn ní sísọ o egungun ayé ò ní jẹ́ kẹ́ ẹ sì sọ o èsì bọ́rọ̀ ò ní jẹ́ kẹ́ ẹ sì sọ o ìkóríta mẹ́tẹ̀ẹ̀sá lòrùn kò ní jẹ́ kẹ́ ẹ sì sọ o yóò rí bá a ṣe ń fẹ́ tọ́ ẹ̀yin alálẹ̀ ẹ̀yin afẹ́ ẹ̀gẹ́ ní ìyẹn lẹ́yìn tó ẹ̀gẹ́ olókìkọ́ rò ẹ̀yin òdì kùdùkùdù bọ́mi ìgbọ́dọ̀ bá jú ẹ̀yin ẹlẹ́nìmọ̀yá ẹ̀yin èrò ni mo sọ̀rọ̀ ẹ̀yin ọ̀gẹ́dẹ́gẹ́ ni mo rú tọ́ ẹ̀ka bí èsì mo mú wá o ẹ̀ẹ́dẹ́ bá ní gbólóhùn ẹsẹ fọlọ́ra ojúṣe ẹsẹ fàjẹrò ojúṣe ẹsẹ fọlọ́kúnlẹ̀ra ojúṣe ẹ bá ń ṣe fún kábíyèsí náà o ẹ jẹ́ ojúṣe fún un ẹ bá ní gbólóhùn òun rèé o. ẹ̀yin aláwẹ̀ ọba adékànmí ni o hmm. tìlú agẹmọ ẹ dákun ẹ jẹ̀búrẹ́ hmm. eku òkè bí eku bẹ́ẹ̀ sì ni ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn ò fọhùn bí ọmọ èèyàn kò bàjẹ́ láyé àwọn bàbá mi ẹ mọ̀jọ́ bàjẹ́ láyé tèmi náà ẹjọ́ dùn mí sè ara ń ni mí kí ni wọ́n ṣe mo ṣe tá àti filẹ̀. ẹ ẹ ṣe wo kábíyèsí ẹ̀yin lẹ sọ pé ara ẹ ní nìní kábíyèsí lára ni ẹ má dárò ni o kábíyèsí. alálẹ̀ ọ̀njẹ́ o ọ̀njẹ́ o ó sì mọ̀ pé kò sí tó o bá fẹ́ kí ìwé kíkún láyè o máa ní láti. kọ́rọ̀ gba lẹ́nu rẹ̀ ah! kẹ́mi fi orí àpèrè ọmọlọ́mọ bà mí sílẹ̀ ah! kò jẹ́ jẹ́bẹ̀ ibi ẹgbẹ́ gbà yọ sí mi rèé ah! tó bá rí bẹ́ẹ̀ ní tó bá gbà ó láàfin fún kábíyèsí kábíyèsí ẹ ṣe sùúrù ibi kẹwàá ilé agbára ni ẹ wo kábíyèsí ọlọ́sẹ̀ kejì òrìṣà wọn kì í jẹ lálẹ́ yín hàn ẹ̀bá bẹ̀ wọ́n ni. olúwo òní dá fún wàtá lálẹ́ ibi ọba dé olúwo ó fara gbá o bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ olúwo níbi ọba dé bínú ṣe ń bí mi bágbára mi ṣe tó mo lè gbégún létí ah! mo lè ní káwọn ẹ̀ṣọ́ mi wá dáná sun bí ah! bẹ́ẹ̀ ni mo sọ ah! bẹ́ẹ̀ ni mo sọ. akábíyèsí ẹ jìbùrẹ́ kékeré ò gbọdọ̀ sunkún bí arúgbó. bẹ́ẹ̀ni etí ni ojú ọ̀run ìdúdú awọ ojú ọ̀run ìdúdú o ṣé è ṣe pé ariwo tí mò ń gbọ́ ṣé è ṣe pé àwọn alálẹ̀ ti mú kábíyèsí jiná. ó jọ bẹ́ẹ̀ ó jọ bọ. Ah. Ah. Ah. ewọ òrìṣà ewọ àìsàn àkọ́tà ń pè fá. awọ àìsàn àkọ́tà ń pèsè ọ̀dà ara. ewọ ayé báyìí lórí bàtà ọ̀sẹ̀ kú ewọ ẹ wọ ẹ wọ nǹkan kò ṣe mí nǹkan ẹ ti rí awọ awọ sọkùnrin. nǹkan kò ṣe mí. dídé dẹ. nǹkan kò ṣe mí. awọ sọkùnrin. nǹkan kò ṣe mí. kí ló ṣe awọ nǹkan kò ṣe ọ nǹkan kò sáwọ ẹ wọ nǹkan kò sáwọ. ọmọ ọ̀run lọ sódò máa tó dògbò àgbẹ̀kú sóko ìbẹ̀rù sí mi lọ́kàn. ẹ jẹ̀bùrẹ́ o. Ah! bára ọmọ ọmọ bílẹ̀ kò ní fi bára àdó lórí ẹdẹ òdìdí olórí ìdá bára ọmọ ọmọ bílẹ̀ kò ní fi bára akẹ́kẹ́ onídìí àga bára ọmọ ọmọ bílẹ̀ kò ní fi bára ibà òkú òní mẹ́mẹ́ lomi. ọkọlọdé ẹ jẹbùrẹ ẹ wò ó tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ẹ nìkan lọ́sẹ̀ kí ló lè dé ẹ fẹ́ fi àìsàn bá gba èèyàn kábíyèsí ẹ má jẹ́ orújú ó ti fẹ́ rújú gbọ́dọ̀ tẹ sọ bí wọ́n. ewu mélòó kò kú oró ilé ṣèbùgbé ẹ bàbá wà bára lẹ́yìn o. <laughs> gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ pátápátá mo gbọ́ etí mi ò di ṣé bí wọ́n ní etí inú lejò lò ó yé mi ṣùgbọ́n ẹ wo ìtọ́ ò ní padà sẹ́nu n ò ní tẹ̀ ń jẹ́ o tó bá jẹ́ pé bàbá mi ló bí mi èmi olúwo gbágbá mi gọ̀mìgọ̀ ọlábẹ́nu àsáàsì ọ̀jẹ̀mọ̀lú tìwòtìwò ọ̀jẹ̀mọ̀lú tó ń tìrù díẹ̀ èmi ò ní padà sáàfin mọ́ o kò sí ń tẹ́ ẹ lè sọ o ṣé ẹ mọ̀ wọ́n ní tábà ju ọ̀bẹ sókè nígbàgbà ibi pẹlẹbẹ ní ọmọ fi lélẹ̀ bó ṣe rí mo sọ fún o. olúwo olúwo àsápẹ́ọ̀là wọ́n ní tá a bá torí iṣu jẹpo àtorí epo jẹṣu ìwọ náà wò pò rẹ nílùú ìlú ìsìtòbí pọ̀ wọ́n ló lò ní fi ó tú tá a bá wo dúdú nǹfàn a ò ra dé egun àá ẹ wò lùí ẹ wò tọ̀kùlù ìlú tí ń bẹ ń lù ẹ wò àwọn ọkùnrin lóbìnrin tí ó gbẹ ń dúnyùn gbàyùngbà tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsìn kò dùnyùn gbàyùngbà mọ́ láti ìgbà tí wòlúwo àti kábíyèsí tẹ́ ẹ ti lọ sí ẹ̀kọ́ alálẹ̀ àtìgbà náà lẹ́kọ̀ọ́ òkè bí eku mọ́ ẹ yẹ òkè bí ẹyẹ mọ́ ọmọ èèyàn ti ń fọn bí èèyàn kò tó nǹkan mọ́ àlàáfíà ara àwọn ọmọ èèyàn láàrin ìlú gan ó ti kó ti kù díẹ̀ àgbọ̀dọ̀ wa mọ́ bàbá ẹ̀ lọ lọ́jà wo lóyè ìlú ló jẹ́ ká foríkorí pé ká wá bọ̀. ẹ wo olúwo ní wíjẹyìn tá a ti gbọ́ gbogbo bí eh, ìrìn tí ẹ̀yin àti kábíyèsí jọ rìn tẹ́ ti wá fún wa lábọ̀ yìí ó ti wá iye àwa náà kí gangan wá ní kókó nǹkan gan pàtó tó yẹ ká ṣe torí olúwo ìlú ò gbọ́dọ̀ tọwọ́ wa bàjẹ́ o ẹ àti pàápàá látìgbà tẹ́ ìwọ àti kábíyèsí ọ̀hún ti tìrìn àjò tẹ́ ẹ lọ dé lọ́dọ̀ àwọn alálẹ̀ ebi orí ààrẹ tí kábíyèsí gan wà látìgbà náà kò tí ì san lára rẹ̀. ọ̀sán látìgbà wòrógún alésùwọ̀dù olúwo mọ̀ ń jí ọ. arìngìrìnbẹ́ni ẹ̀gbẹ́ dùn ẹ̀gbẹ́ òsì dùn ẹgbẹ́ ni òfé kí. bẹ́ẹ̀ ṣé bí ẹ̀yin bàbá yín pọ̀rí bàbá bàbá yín ni ẹ máa ń pè ní kò wéèlò àbí bẹ́ẹ̀ kọ́ ni ó yẹ kẹ́ ẹ mọ̀ pé n ò gbọ́dọ̀ fi ẹ̀kọ́ mọ̀rọ̀ tán fún yín hmm. ìyálòde àdàpẹ̀ àwọn àgbà ni wọ́n ń pè ní ìyálòde olórí àwọn obìnrin gbogbo olówó àyíká àfàtà ẹ wo kábíyèsí ìkànnì bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ mi pẹ̀lú rẹ̀ lájọ lọ tó sì fi ti ara rẹ̀ bọ̀ wọ́n sì sọ fún wí gbogbo nǹkan tí ń dà lóru gbogbo ẹ̀ pátá ló fi tí ara rẹ̀ gbọ́ ẹ wò ó tí ì bá jẹ́ wípé ọpẹ́lọpẹ́ bàbá mi àdábánijà òkìtì rí mọ́ wò ó àwọn ará àtàrun ọmọ ẹrú béèrè ni tí ọba sọ pẹ́lọpẹ́ wọn ti ń bẹ lẹ́yìn èmi náà àti pé gbogbo agbára tí mo ti gbà tí mo sì bálárẹ ṣe tí mo bájẹrò ṣe mo súnmọ́ àwọn àgbàlagbà àwọn ìyá mi Òṣùmàrè nífẹ̀ẹ́ afẹ́gẹ́ ní ẹlẹ́yinjú ẹgbẹ́ olókìkọ àwọn òjì kùtùkùtù bomi ìbọrọbọjú àwọn ará ni mo yá àwọn èrò ni mo sọ ọ̀gẹ́rẹ́ gan ni mo ru àwọn lọ́dẹ̀ mi èmi náà sí àwo bá kinní ọ̀hún rìn bẹ́ẹ̀ ni àwo bá ní bẹ́ẹ̀ sì rèé kò sí nǹkan mọ́ ju pé àìgbọ́ràn kábíyèsí fúnra kábíyèsí ló fi tẹ́ ara rẹ̀ gbọ́ wọ́n sọ fún wọ́n sọ fún ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ̀rọ̀ fún yìí o ẹ lọ rèé tẹ́ kábíyèsí nínú tẹ́ ẹ bá tẹ̀ ẹnu dáadáa òun fúnra níka lára rẹ̀ kó fẹnu ara rẹ̀ sọ wà tó wù ú tó ṣe sínú ìlú yìí tó bá ti lè jẹ́wọ́ nǹkan pàtó tó ṣe sínú ìlú yìí nǹkan kọ̀kọ̀ tó gbé pamọ́ tí ń bẹ lọ́kàn àyà rẹ̀ ó burú jẹ́ yó tó bá jẹ́wọ́ fún yín ṣùgbọ́n tí ó bá jẹ́wọ́ yóò burú yóò burú yóò burú yóò burú kéṣekéṣe lẹ rí kàṣàkàṣà ń bọ̀ lọ́nà kàṣàkàṣà bàbá kéṣekéṣe mo ní yóò burú ẹ wò ṣèbí kò tí ì rújú yóò mọ̀ rújú o yóò mọ̀ rújú kọjá àlà nǹkan má bàjẹ́ ah, lálẹ́ wọn mọ̀ lu akutuku wọn mọ̀ wù ẹnì kan jẹ́wọ́ tí ò bá jẹ́wọ́ hmm. ọmọ àrùn lọ sódò kan tó dògbò àgbẹ̀kú sóko ìbẹ̀rù kó sí mi lọ́kàn ewu mélòó kòkòrò ilé ṣèbùgbé ẹ̀ bàbá bàbá lálẹ́ yìí o. lọ́sàn-án gan. Àṣàkẹ́. ọmọ rán lọ sódò. Àṣàkẹ́. àgbẹ̀kú sóko ìbẹ̀rù kó mi lọ́kàn. ẹ ṣe ní gidi ṣàdédé ni èmi àti aya mi Àṣàkẹ́ là ń ti oko bọ̀ mo bá rí àwọn olóyìnbá mi ni wọ́n dọ̀bálẹ̀ tó ní kábíyèsí o wọ́n ṣe kábíyèsí fún ọ lójú àlá. Ah. wọ́n ní adájọ́ mọ̀ sí asọ̀rọ̀mọ́yẹ̀ irú wọn bá sọnù ọyẹ wọn wá wọn rè bàbá mi ọ̀run rí o bàbá mi ọ̀run rí o ọ̀rọ̀ àgbáyé tó nǹkan láàrin àwùjọ bíntín báyìí náà ni ọwọ́ mọ́jèlé ò ṣe pọ́nlá àwọn ọ̀rọ̀ tí mo sọ fún ọ pé orí tí ó dé ìbáraàdì tí ó lu mọ́ṣáàjì ó túmọ̀ sí pé nílùú bàbá rẹ lọ́wọ́ ti wà ọ́ o ò ní jàgbà kọ́ mọ̀ sí lójútì rẹ̀ ó sì lọ ọ́ dàdí ọ̀hún bí àwọn ará àṣáájú ṣe dé tí òun wọn ìyẹ́ ẹyẹ ìwẹyẹ lọ́rùn ìwòran ginyinginu wọ lọ́dọ̀ba lásìkò tá a wà yìí. ìlú agẹmọ. ó délu agẹmọ. ìyàwó rẹ àtọmọ ẹ ó ń bẹ lé. ẹ délu agẹmọ lónìí mọ́jú òrọ̀ la gbogbo tó bá fẹ́ ṣẹlẹ̀ àjọ fojú tó ni ní tó sì dá mi lójú pé mi náà ń bọ̀ ń lu agẹmọ wọn àyíra fún ọ n ó sì kábíyèsí fún ọ n ó fún ọ ní nǹkan kankan ìgbàdí tó so mọ́dì ojúkójú tó bá wù ọ ojú ọ̀wọ́n fọ̀ èmi mọ sọ bẹ́ẹ̀ fún ọ. iye ẹyẹ ìwòye lọ́rùn ìwòran gi eyín gínú ọlọrin ọbọ rẹ èmi náà wà kí ọ wọn yíra wájú rẹ pé kábíyèsí o wọn sì fún àwọn bàbá ń bọ. ọmọ àrùn àgbẹ̀kú sóko ìbẹ̀rù kó sí mi lọ́kàn ewu mélòó kò kúrú ilé ṣèbùgbé ẹ bàbá wa bá rẹ̀ nìkẹ́ mú wa ẹ̀ sọ ogún lè mú kàn sí. ìgbéwájú ìwo rẹ̀ sì là ń lọ báyìí ó ń lọ báyìí àti pé ẹ̀gbọ́n mi ẹ wo kò bó ṣe tóbi tó yìí kí lẹ rò pé mo lè ṣe sí i tí mo lè gbìn sórí ẹ̀ tí ó dòwó fún mi. tí n bá ní kí n wò dáadáa tó bá ní o fẹ́ rówó ẹ̀ kíákíákíá kòkó àtọ̀pẹ òun ni nǹkan ọ̀gbìn tó ṣe kíní jù ṣùgbọ́n kòkó yẹ jẹ́ ká ṣe kòkó yẹ. ọ̀tọ̀ ni o ẹgbẹ́ mi ah, ọ̀rọ̀ làkàyè lẹ sọ ọ̀rọ̀ sì ń bẹ́ẹ̀ mú nǹkan tẹ̀ sọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹgbẹ́ mi ẹ wò ẹ sún síwájú díẹ̀ ṣe rí i pé ilẹ̀ ń yóò dà púpọ̀. ah tá a yìnbọn ah tá a yìnbọn báyìí bọ́. lórí burúkú náà mú olùlòsì orí bá kìtì bá kìtì bá kìtì olùsì olùsì. bá ní amóhùn ní ọ̀la là mú. bóyá ìdè orí kò dé. ajálẹ̀ kòkò ajálẹ̀ kòkò. ọba ló lọ ọ̀rẹ́ mi fún wa ayé mo wà ayé mo wà. ó burú lẹ́yìn o. ṣé ọmọ tuntun wa jẹ́ àkópa àjẹ́ ni ọ̀rẹ́ mi. ló wá pé gbọ́ mi papọ̀ àbọ̀. ṣé ọmọ tuntun wa jẹ́ àkópa àjẹ́ ni. àmọ́ kí o kò sì gbàgbé àdéhùn wa. torí tí mo ṣe ń wò adé ìrì lórí ẹ o ọrùn tèmi náà rè èjì gba ilẹ̀kẹ̀ rẹ o. jalè kò ọ̀rẹ́ mi ọba lọ́la mo ti ní ọlọ́fọkàn rẹ balẹ̀ ọkọ̀ọ̀kan láwọn yọ ọ̀sẹ̀ lẹ́kù ọtí yó wọn jà pé bí òun ta sí o mo jà pé ń bí o. ìrùwàdé ìtàkùn àgbè nígbàgbé òkèèrè gbúlò ọjà dé ọgẹrẹ làgbẹwọ tọkẹ lẹ́yìn ọgẹrẹ òwúrọ̀ àkóso àwọn ìdè ọgẹrẹ làgbẹwọ tọkẹ. ẹ rí i pé díẹ̀ ló kù wọ́n ní orí yeye mògùn tá ìṣẹ̀lọ́ àwọn bàbá mi ni wọ́n dúró tì mí eré tètè mo bá débi tí mo ti rí wọn. ẹ ṣeun. ẹ ṣe. yóò máa ju ọ̀sẹ̀ ó sì pẹ̀ fún wa ó máa máa ṣe. ẹ jẹ́ a máa dúpẹ́ lé elédùà tí ò jẹ́ káwọn ẹni ibi ká pàdé lé ọ̀rẹ́ mi ọba adégòkè run ah. nítorí oyè nítorí oyè ẹ wo ń tádékàmí dálẹ̀ nílùú ìlú yìí òun náà wàá dà ọkàn mi ò fẹ́ bá ṣiṣẹ́ torí bí ṣe máa ṣe ó tiẹ̀ ní ìgbéraga pọ̀ ẹ bá tiẹ̀ lóhun ó mú yàn wọ̀gbẹ́ ẹ̀yin ara ẹ̀ ní ìlànà. ẹ wo ẹ̀yin olóyè ọ̀pẹ ni ìjà mọ́ ọ dún àmọ́ ohun tó máa ń dunni jùlọ púpọ̀ ni pé kílẹ̀ o tó pa òṣìkà ohun tó da ó ti bàjẹ́ ohun dédé yóò ti bàjẹ́ àwọn adékùnmí tí wọ́n ń du ipò náà dá lónìí báyìí. ẹ ṣeun ebó pẹ̀lú àbádá lọ́dún elédùà hmm. ebi torí oyè ọ̀hún náà tó fi ba gbogbo nǹkan jẹ́ òun náà wàá dà ẹ̀gbọ́n ló ti wàjà ẹ e, kódà ìlú ti sìnkú rẹ̀. Ah, ah, ìyálóde eh? àwọn kọ́ ìlú kú máa gbọ́ àtúgbàdékè mi ti kú gbogbo ìtànsọ yìí ọmọ kò ti lọ ọwọ́ akú ni ṣé onílù ti sìnkú ẹ̀. jàti jàti báyìí ni àbí bí adìẹ adìẹ gan tí a rí lẹ́sẹ̀ ọ̀nà tó ń kú lọ gan wọn ò tún mú wọn sọ̀bẹ sí wọn ò fi gún yán rádaràdá báyìí mọ̀ nìyẹn ṣe. a ní rí bí ilẹ̀ ìmọ̀ odò. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. a ti gbọ́ gbogbo tí kálukú sọ. Hmm. ẹ fìfẹ́ hàn ni olóyè mi ò mòótọ́ hmm. abẹ́ gbọ́ eh, ẹ̀jẹ̀ àgbàgbé tó ti kọjá lọ ibi a bá ti gbé bẹ ewé ní ti rú o hmm. àyè tó bá ti lọ́mọ oyè tẹ́lẹ̀ lóye ti rú ẹ mọ́ jẹ́ kó ju òpó oyè yìí dí torí bọ́ bá bá kọ̀ tí ò tètè dọ̀tẹ́ hmm. oríṣiríṣi nǹkan bùkún ni wọ́n ṣẹlẹ̀ ẹ ẹ tó sọ mọ́ ọba aláàkó borí àpèyàn bàbá rẹ̀ bísí ọba fẹ́ ní olú ọjà lọ́dà bẹ́ẹ̀ ni ọba wọn lọ́dà káàárọ̀ ìlú ọ̀rọ̀. ẹgbọ́nà ọmọ àrùn lọ sódò máa tó dòbò àgbẹ̀kú sóko kó sí mi lọ́kàn ewu mélòó kókó oró mi lè ṣèbùgbé ẹ bàbá wà bàrà lẹ́yìn o. ẹnì kan ló mọ̀ ẹnì mọ̀ ló kọ̀ ẹbọn mẹbọ lórí ta lónìí ó tútù lé kan àkàrà elépo ń bẹ nílé káfíṣe tútù ó tún lè mẹkọ sí àbò méje lọ́ní kẹmú wá ẹ sọ ogún lè mú kàn sí. kébì kò mọ ẹ̀yà kébì. ẹ bá bá lálẹ́ yìí eku ò kébì eku ẹ̀yà ò kébì ẹ̀yà.